ó kì í tààrọ ìmọ̀ ti tó bí eye ǹjẹ́ ọ̀gbọ́ fẹ́bẹ́rì. ẹ e ò irú kì í kínrin náà. mẹ́mọ̀ méjì gbòókè òjọ́rú fẹ́bẹ́rì bóyá ni bíbélì ti wírin óyí kọ́ ti ṣẹ́jú kan ìpè ọlọ́run á ti dáhùn onígbàgbọ́ kọ́ ṣe ń kù ẹ̀sìn jì ẹ̀sìn yí ara yẹn padà. ó bá ṣe ó kí ni jésù à ń dèrè àgbọ̀ láàárọ̀ ẹ̀yẹn ojú mọ̀ ṣe m torí mẹ́mọ̀ ti gba jésù gbọ́ mẹ́sàn-án ti múra tán àti bá rè é yàrá òbó ṣe ilé ẹnistí alàgbà kẹ́yìn erókúnlé o erókúnlé o ẹnistí dàbẹ púpọ̀ níbẹ̀ alàgbà ẹnistí sọ́yà yakuku emọ̀sínlé arùmọ̀ bam bóyá jésù ti dé amúrọ̀rùn. wéjàre ló nígbàgbọ́ mìíràn erókúnlé emọ̀rọ̀kúnlé jóòbù o ọ̀yà rẹ̀ má tà ń kọ́. èjìrán ọ̀sán mọ́ ti oúnjẹ tó jẹ jáde wò bóyá ẹ̀ lé. a aṣọ rin pẹ́pẹ́ lórí àníyàn ti gbin lánàá ẹ ẹ ti sàn níbi. a ó mọ ya márùn oúnjẹ jésù èdè àgbẹ̀hàn lọ. ẹ bíbélì kéèyàn máa gẹ́gẹ́ bí ọlọrun ayé onígbàgbọ́ kan ìbí láyé níbi Jésù bá dé àti onígbàgbọ́ kan ò ti kú gbogbo wọn rárá pàdé Jésù ní àwọ̀sánmọ̀ Jésù ti kára ní ara látọ̀run pẹ̀lú òkìkí lẹ́la gbogbo onígbàgbọ́ kan ò kú rí àṣẹ̀jì pọ̀ gbogbo onígbàgbọ́ kan rìn bí láyé àjọrè gbogbo wọn rà sì ń jọra pàdé Jésù láwọ̀sánmọ̀ ọ̀dọ̀ ìrìnàṣẹ́ ara gbègbè. a wọ́n rò pé Jésù ti dé mo rò pé Jóbù àti Mátà ìtẹ̀ ti rè tirin torí bíbélì rànràn sísí lẹ́yìn. bẹ́ẹ̀ni ó pọ́n àti fọ́nrán níparí mọ̀ṣẹ́ ti rántí rọrùn ọlọ́run wí níbì kan. ká a múra torí sọ̀lọ́ mọ ibi Jésù àdè ọní méje àlókò à mú ọní kan rin a sì ń mú ọní kejì sílẹ̀. ee ó bá bẹ́ẹ̀ òjò ṣe ń àti jẹ́ àṣìbẹ́ẹ̀. jára wòlé kan sí ilé ìjó náà kéèyàn ó jára bẹ́ẹ̀ lọ́wọ́ rin ó ń láti mọ níparin jóná o táwa pẹ́pẹ́ ní bẹ́ẹ̀. ìwọlé ọ̀yà àmsábà ramon junior jain ìsìbùmọ̀tọ̀ rí ìwà rìn ti sin ẹ̀yẹ ìsìn ti ṣèfẹ́ èèyàn sí mi rí. gba gbogbo rí wàásù sí mi àìkún mọ kankan tẹ́lẹ̀ jésù lóòótọ́ ee ojo mọ́ ṣe mi jésù ti di amúre asán jẹ̀m sí. ọmọ ti já sí ọmọ ti pẹ́ yé ee anje asi onimnayin ìtàn àgbọ̀tán yìí èé ṣe pé fẹ́bẹ́ ti ṣẹlẹ̀ kọ̀ àmọ́ jẹ́ àlàyé ìyẹn àṣẹlẹ̀ níbi jésù bá dé láti mú ọ̀nìrìnà ìrè ọ̀run. akémọ̀ ibi adé abọ́ múra tán láti bàrè abọ́njẹ́ òsínpọ̀ ọlọ́kàn burúkú náà yìí. jésù kú lórí igi àgbélébù láti gba ọ̀la kò nìna ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ láti gbà sí ọkàn rẹ̀ kí agbebẹ kí ọmọ pé ọ̀jẹ̀ téhùn. ibo bá sán èdè ayé àti gbà nígbà kan àti kọjá. gbàgbọ́ lónìí